èwo la ó máa máa ṣe báyìí. èmi ò mọ. kí la ó máa ṣe. àti àmọ̀ pé alákòóso hmm. ẹ̀ mọ̀ tóbi. ẹ mọ̀ wọ̀nyí ń tò ẹ mọ̀ wọ̀nyí. àmọ̀ pé màá ah, ah. mi. ó tí ì ṣiṣẹ́ ìtàn látẹ̀kan. Ah, òun náà ni n o ọmọ dára ẹ̀nà kí ló ṣe tọ̀ tọ̀ wọ́ sí ọ wọ́ sí o wọ́n já fáfá o. mo ti ṣe tán màá wọ́n já fáfá o. mo ti ṣe tán. ó sì ń gbọ̀n gbọ̀n gbọ̀n bí ewé jọ bèrè gbogbo ohun tó bá ń ṣe ọmọ wọ́ sí nà rẹ́bẹ̀tẹ ńkọ́. ó wà lágbẹ́ńkùlé tó ń kàgbó lọ. rẹpẹ rẹbẹtẹ fún mi rẹpẹ rẹbẹtẹ fún mi yóò ti mọ ọgbọ̀n bíi owó ìjọbẹ̀lẹ̀ ni. rẹbẹtẹ. rẹpẹ rẹbẹtẹ fún mi. ṣé ẹ rí ẹjẹ sọ kínní kan fún yín nígbà ọkọ yín wá fún mi ó ní ohun tí mo gbà yín o nítorí wọn mọ̀ pé ọjà ń bẹ ṣọ́ọ̀bù ẹ̀yin méjèèjì ṣé ẹ rí gbogbo ohun tẹ́ ẹ dì sáyà yìí eléyìí ohun gangan ni wọ́ọ̀sì ẹ sáà mọ ohun tí wọ́n máa ń pè mọ́ máa níyà wọ́ọ̀sì wọ́ọ̀sì ni bọ́ọ̀ bá gbé gbárù báyìí bó o bá débi tó o ti rí i pé àwọn tó lékú ni wọ́n ń bẹ ń bẹ tó o sì rí i pé àwọn náà jáwọ́ sọmọ pé àwọn náà bó o bá débẹ̀. bó o bá ti kọ́kọ́ sọ tí wọ́n sọ kalẹ̀ pé pé àgbẹ̀ ni wọ́n fẹ́ mọ̀ sọ pé tẹ́ ẹ bá rí wọn tí wọ́n pọ̀ táwọn ọkùnrin jókòó ẹ̀wọ̀n ni ẹ jọ kí lẹ fẹ́ kí wọ́n lè rí àwọn táyé kẹ́yìn wọn ni kì í ṣe nǹkan méjì o ẹ̀wọ̀n ni kí lẹ fẹ́ ẹ dákun bí wọ́n fẹ́ ràgbò fifty naira àbọ̀ndọ́ ẹ̀ náà àwọn òrò ni wọ́n ta sọ́ọ̀mù five hundred bó bá sì jẹ́ pé ẹni tí ò ní bí ni ṣé mọ̀ pé ibi ìyá àti bí òun ni wàsíù mọ́ láìkì hmm. wọn ò fẹ́ já ni tó bá jẹ́ tóní náà ah pé owó mi bọ́lẹ̀ o. bọ́ọ̀sì ẹ̀ máa wà wọ́n fò ni wọ́n bí wọ́n kú wọ́n mú ni bọ́lá fẹ́ rán fifty naira wọ́n rán lọ́dún ẹ̀dá wọ́n rán lọ́dún ẹ̀ wọ́n rán ní five hundred ọ̀tà ni kí ni sí ọ ọmọ fẹ́ gbọ́ kí lè fẹ́ fi mọ́ ọ̀tajà fẹ́ gbọ́ gbọ́dọ̀ ẹ̀kọ́ ẹ ṣe ìyá wa sẹ́rí bẹ́ẹ̀ ṣe rí mi ìyá wa èmi Sídíkàtù sólógo mo mọ̀ ní àṣà tèmi náà tí mo ń dá tó fi mọ́ ń pè mí sólógo ni èmi Sídíkàtù sólógo torí mo fẹ́ràn kí n mọ̀ só gan. ọmọ mi sólógo sólógo sólógo. èmi nù ìyá wa. mo mọ̀ já gan mo já mo já pa láti ìlú wa sẹ́rí bẹ́ẹ̀ ṣe mi tó bá jẹ́ tèyún tẹ́ sọ pé ká mọ̀ fi tajà ni sẹ́rí hmm. hmm. tí n bá mú kínní tí n bá ṣe báyìí. yéè sẹ́lẹ̀gàn. mo ti fi tajà nu yín wàá tọ kọjá bíi ẹ sọ pé ká fi tán lọ. mo kọ́ yéè àbí mo kú mo gbé mo dára ọmọ ẹ̀rẹ̀lẹ̀ ń gàdó yìí agagan agagaga agagan agagaga. ìyá wa. Ah! mo gbọ́ mo gbọ́ mo gbọ́. tẹ bá ń gbọ́ ó sá prapra èmi ni mò ń jẹ́ báwọn. Ah! láti ìbàdàn títí dé Lagos mo kọjá wa gidi ni mm-hmm. ìyá wa tó bá jẹ́ pé tẹ́lẹ̀ yìí ni ah! omi pààlọ́ yóò bàjẹ́ tẹ bá tún wá rí eléyìí. wọ́n bọ̀jà ìyá wa ẹ wò sẹ́yìn eré mi Kádíjà àgbo náà mò ń tọ̀ rẹ̀ di tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó wá láti Ìbàdàn. mò ń gbọ́ mò ń gbọ́ ọmọ tó kó ah! gbogbo kiri. ẹ rí gbogbo ní ilé ìtajà yìí ẹ rí n ó ṣàgbọ́ta ah n ó sì ta ṣe rí n ó sì ta. mo gbé mo kú mọ̀dá rẹ̀ àwọn ẹ̀rẹ̀ lọ́kà tó yìí o tìrẹ́ngẹ́dìngẹ́gẹ́gẹ́dì tìrẹ́ngẹ́dìngẹ́gẹ́gẹ́dì tìrẹ́ngẹ́dìngẹ́gẹ́gẹ́dì tìrẹ́ngẹ́dìngẹ́gẹ́gẹ́dì ó lè ẹ̀yin ọmọ mi ẹ̀ẹ́dẹ̀ ìbàdàn gan wọ́n ṣìyàn wọn mo jẹ́rìí ìbàdàn ìbàdàn já sí wọ́n rẹ́ wọn sí wọ́n já wọn sí wọ́n gbé wọn sí. rẹ́bẹ̀ àbólósì àárín ọmọ ìfà rẹpẹtẹ. ayọ̀ tèmi nìkan ṣoṣo rébétè mi ọ̀lànìkẹ́ mi ọ̀hún bó tí n bá ti ń wojú rẹ̀ báyìí ńṣe ló máa ń dàbí ìgbà tó yẹ pé mi ò tiẹ̀ róbìnrin láyé hmm. bẹ́ẹ̀ ni ṣé kí n sọ tọrọ fún ẹ hmm. ńṣe ló dáa bí ẹgbin ó rẹwà bí ẹyẹ ọ̀kín ẹ̀rín ẹnu ẹ̀ ha mi tiẹ̀ mọ nǹkan tí mo lè fi wé hmm. ọlọ́mọdé ò pa mí. ọlá lè rí ọkọ mi ṣèwọ náà mọ̀ pé mo kúkú nífẹ̀ẹ́ rẹ̀ àdá mi ò sì lójú méjì ìwọ ni kó wá ṣàánú mi kó má wàá kọjú mi sóòrùn alẹ́ kó má wàá di ọjọ́ iwájú kéèpo ẹ̀gúsí mi má wàá dohun àìrí fún ọ. ìyàwó mi ẹrù bíbà bíbá o ṣé kí n sọ tọrọ fún ẹ tẹnìkan bá ń tàn mí bí kan pé mo tún láyàn mọ́ kan èmi ò láyàn mọ́ kankan mọ́ ìwọ gangan nìpín tí mo gbé wá sáyé ah. ẹ má mẹ́kan. bó bá ti ń sàwọn ọ̀rọ̀ tuntun ó mm. fẹ́ gba nǹkan lọ́wọ́ mi ni mm. àmọ́ èmi ò mira tí wò bá sà ti dà mí gbogbo iṣẹ́ tí mò ń ṣe tó ṣàmọ̀ pé torí èmi àti rẹ̀ náà ni. <laughs> bẹ́ẹ̀ náà ni. owó tó wá bá ń sọ lọ́jọ́ sí ṣé kò tún máa fún mi lówó ọlá ọlá ní kí ẹ̀yin á ah, gbogbo nǹkan tó máa ń ṣe ó kàn máa ń yà mí lẹ́nu. bí <laughs> a sọ mi mú bó ṣe láàmì o. <laughs> sùsù mi mú lẹ́ẹ̀kan. Ah, ah, ọ̀la mi ò. sídi. rébété ńkọ́. Ah, mi bójú òdùn sọ̀rọ̀ kan ni. rébété. wọ́n ṣe ẹ̀ tí ní ká pàdé àwọn níbẹ̀ yẹn o ẹ jẹ́ ká pàdé ká lọ bá yà o ẹ dá mi lóhùn. ọ̀làlérè ọ̀làlérè ọ̀làlérè dákun kí ló wá wò lọ tó tó báwọn. ẹ eh, jọ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó láwọn bísínẹ́sì kan tó máa fẹ́ ṣe. àmọ́ sọ lẹ́tà ìyàwó àti pè wá gbàgbọ́ láti lè mú lọ mú bọ̀ mú bọ̀ mú bọ̀ wọn máa lọ máa wọn lọ wọ́ọ̀sì ò gbọ́dọ̀ rí ẹ̀mí máa lọ máa lọ máa lọ ó sì ẹ̀kú. ẹ dúró náà kí ló ń ṣẹlẹ̀ sí mi báyìí. Ah, bẹ́ẹ̀ bá rọ lálérè mi kò sí bí ẹlẹ́dàá rẹ̀ wà mí hmm. ló bá ní ọmọ jọmọ lọ. <laughs> ọlálérè nìyí jẹ́ bẹ́ẹ̀ hmm. ah! yóò mọ pèmí láwọn oríṣiríṣi orúkọ èmi kan ní ṣúgà hmm. èmi kan spaghetti èmi kan lanapuna ah! ọlálérè ṣiṣẹ́. sẹ́rí gbogbo ohun tí ń lo yẹ̀yìn náà rí pé àkísà gbogbo yín kó sí ah! èmi nìkan ni mo sá prapra orí rẹ pé ọlálérè ni. ọtí jájú yóò ní bébí gbarun yìí spaghetti o gbarun yìí ah, ah. Hmm. mi ò tún wá tó ti bí bẹ́ẹ̀ bá ń gbọ́. yéé ìṣàlẹ̀ ah! ah! ọlálérè ń ṣiṣẹ́ yẹn bó bá tẹ̀mí dùn ó ní mo pa àwọn oríṣiríṣi orúkọ ni mo ní Angelina Jolie Jolina twin. mo sọ ní sírí gbogbo àwọn àgbọ̀dọ́gbọ̀dọ́ àgbọ̀dọ́. ẹ wá jókòó hàn. mítìnì òfowó lẹ̀ ń ṣe

ṣé bẹ́ẹ̀ ni. wọ́ọ̀sì ẹ̀ lẹ́nu yín bẹ́ẹ̀ bá tiẹ̀ já ráǹkì mi ṣé sojú àwọn ọmọ tí ń ṣe tó á lè fún mi lẹ́wàá já ráǹkì mi ni ṣe bẹ́ẹ̀ pè mí sẹ́gbẹ̀ẹ́ ni ẹ sì bá mi sọ̀rọ̀ tù bí ìnùbí ẹ wà ní gbogbo ariwo ìtorí ọlọ́run. rẹpẹtẹ sẹ́mi ò pè ọ́ ń jẹta àbí ìwọ ò pè ọ́ lánàá sẹ́mi wọn mo fi so lórí wọn ìwọ lọ já ráǹkì ara rẹ ẹ̀yin là ń lò tó dé lẹ́yìn yín ó ń fún mi lówó mi wò mí sí pé ẹ̀yin là ń lò owó rẹ̀ pé àbí òkú owó tèmi ń pè o sọ́tàn ó dẹ̀ tún lé mo dẹ̀ ní kọ́sítọ́mà tó ń ra ọjà yìí tó ń ra gbogbo ẹ̀ à ah. bó tèmi ń pé o sọ́tàn wo ẹ̀yin lánàá wa tẹ̀lé mi kọ́ wa lọ rò jẹ́ fún mi. ìfiyílẹ̀ owó rẹ̀ ń pé ó tẹ̀gbẹ́yìn. nǹkan bẹ. gbẹ́ni rí burúkú sàn ìwé wa lè wá káwọ́ mórí. eré ibu ara rẹ tó yẹ kó da ìkúùkù bò kí n máa gbà lọ́wọ́ rẹ kó o ti fún ìgbàjọ ẹgbẹ́ rẹ nígbà ó lóun ń tà ní òun ń tà ní olórí ibú rẹ wá lọ tán wá ń sọ̀rọ̀ wèrè. dákun mọ́ bínú ojú mi ò lọ́nà ọ̀dọ̀ rẹ ni mọ́ bínú dákun. gbẹ́dùn sọ̀hún ò yẹn wojú lórí ibú. bó o lọmọ òun ṣe ń ta ah, kò ṣe wà kò yá kò yá wa náà báyìí. owó tó ń jí pọ̀ ni owó tó ń jí pọ̀. lẹ́nu orí burúkú sọ sí wòlíì owó ni. ṣé ìsọfún akẹ́kọ̀ọ́ ọmọ jí púpọ̀ àyà ní fi ń ta. sórí rẹ̀ ò burú. àyà ẹni. èwo lórí burúkú gan kó tó sọ̀rọ̀ méjì ọmọ ní ọmú ní fi ń ta ọmú ní fi ń ta ọmú òfowó. àmọ́ sẹ́ẹ̀rí páyé sọ̀rọ̀ ayé mi ah, kà. ọ̀gbẹ́ni èmi ò bóyá eh? kí o dọ̀tí ká pè fún kánífà kí o dọ̀tí nǹkan tó mú mi jù ní pé bí a small doctor ọ̀gbẹ́ni small doctor ti ó ti ṣe kíní jọ everybody ti ń pè jù náà no no small doctor ó máa ń bù proud ṣùgbọ́n ó máa ń. ẹ bẹ́ẹ̀ ẹ má bínú ẹ̀yin lálẹ́ ìwọ ni mò ń pè náà. akójọ mẹ́ta ẹ rẹ. ẹ̀yin ẹ̀yin lálò wo má jẹ́ kí n tún ẹ látijọ́ tó ti wọnú ìlú yìí ayé mi ò rí bákan náà mọ́ mo tiẹ̀ gbádùn ara mi mọ́ mo nífẹ̀ẹ́ wà láìta láìf súnmọ́ ibi láì ogun gbọ́ alájẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ ẹ ni. lóòótọ́ ogun ti wà o ó ah, sì nífẹ̀ẹ́ mi. ibẹ̀ ni ó kàn ṣe bí ìgbà tó yẹ pé kí n máa gbé ẹ ó ṣe níbi ìgbà tí màá gbé ẹ ah, lójoojúmọ́. láì lò fún yín láì rí yín rí láì mọ̀ yín rí. ẹ̀yin là ń lò ó lè má mọ̀ mí bò ní mọ̀ ẹ̀ ju bó ṣe mọ̀ rí. ẹ sì sún ọ̀pẹ nífẹ̀ẹ́ mi lóòótọ́. wà láìka láìjọ ojú ọlọ́run kí ṣe pé mo fẹ́ fi ẹṣin jẹ fún mi mo fẹ́ fi ẹyin jù. olórí ìbú ni mo ti ẹ̀ lo ẹ orí ẹ̀ burú sóòsínú sóòyàwèrè kí ló kí ló wò owó gbogbo ọmọge tó wà ń lù yìí lórí èmi ẹ̀yìn là ń lò tí gbogbo ọkùnrin ẹbí kan ìbàdàn kan ní tí gbogbo ọkùnrin ń jẹ ó wá ní ìwọ o ìwọ nífẹ̀ẹ́ mi o bí ò sí èmi o ìwọ ò lè mí ó pẹ́ o kó kú àtútúkù rẹ lọ́nà ọ̀hún èmi sí ọ wo mi sí ọ ọgẹ́jì pọ̀ ọ. bébí kò rí bẹ́ẹ̀ ọlọ́run mo nífẹ̀ẹ́ ni mo fẹ́ fẹ́ èmi ẹ̀yìn là ń lò àsọ̀rọ̀ rẹ ò ń la ìfẹ́ tó tó bá tún bá mi dánrú ẹ̀ wò ìgbà ẹ. jọ́n tí ọlọ́run wá sínú ayé mi káyé mi lè dáa jù. sọ̀rọ̀ rẹ ń la ìfẹ́ rẹ mọ́ ìgbẹ́ lójú lórí ibú kókó sí ìdàrú. náà kò rí bẹ́ẹ̀ jọ́n tí ọlọ́run mú bẹ́ẹ̀ nìyẹn má jẹ́ káyé mi bàjẹ́ jọ. but sọ fún mi kí ni problem ẹ̀ náà. tí kí ni fi ṣe kí n ṣó ìjà bèrè ni kí ni ó ṣẹlẹ̀ ń lóò tún gbomi lẹ́nu àbí. ẹ kí ló kí n tẹ pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn sí wọ́n bá jẹ́ kí n kọ́ra mẹ́ ewé wèrè gan. ó ṣáàtì ipò tún ti lọ sí. wọ́n lọ Elédùmarè jẹ́ ìtú lọ́mọ mi lọ́wọ́ kékeré. dúró dúró dúró mo fẹ́ sàn kankan fún ẹ. ṣé kì í ṣe pé nítorí ọmọ yìí rifraf yìí ló ṣe fi mílẹ̀ síbẹ̀ yẹn tó wá ń bá sọ̀rọ̀ àbí kì í ṣe ọmọ tó yẹ pé ó ń bà yá wọ̀ ṣàbí wọ̀ ṣiṣẹ́. lájílájí ẹ jọ̀ǹtì ọlọ́ máa fi ẹnu burúkú máa fi sọ ọ̀rọ̀ gẹ́fẹ̀rẹ̀ mi kí ló ṣe ṣé tẹ́ bá wá láti ilé òkè ó ní kó máa ṣòrire ni kí ló ṣe gan. bọ́ọ̀dù kéyìí ó kéré sí level wa náà. mo láìkẹ́. o láìkẹ́. Hmm ẹni tó kéré sí lẹ́wù wa ìṣòro tiẹ̀ nìyẹn kò fẹ́ ba géèmù wa jẹ. kò kàn ẹ́. ẹ̀yìn là ń o ẹ̀yìn lọ́mọkùnrin lò ó yẹ sáwẹ̀wẹ̀ ẹ̀yìn là ẹ̀yìn là ọmọkùnrin tí ò ṣe déédéé tọ́pẹ́ yẹn ò dúró déédéé ẹ̀yìn là ẹ̀yìn là ẹ̀yìn là ń alágbòyídé Ah. là ń lò mi ò mọ̀ owó o. ìṣeré ni ìṣeré ni àlè balẹ̀ kù ẹni tó bá da àlè lọ ni. níwọ̀ ẹ̀yìn là ń lò ní tí fojú rẹ kàn ìwọ gan gbà. alágbo ti dé èmi sídíkàtì sọ́ọ̀lọ́gò sọ́ọ̀lọ́gò ẹ̀ o kí n fún ọ lágbo jẹ̀dì kó wọ́ọ̀sì everything wọ́ọ̀sì everything wọ́ọ̀sì your wọ́ọ̀sì your ẹ mú jẹ̀dí kẹ́ẹ̀ tọ̀ oúnjẹ rẹ náà mo bọ́ gbé wá yìí wo oúnjẹ tó sì mọ́ nífẹ̀ẹ́ sí dáadáa ni mo gbé wá fún wo wo tí ẹ wo bí. sorry ọlálérè wo ó yá wá jẹun wá jẹun mú síbí. wo wo wo ah, sídi gbélé mo ti rí gbélé. wo ọlálérè mo mí ìsì rẹ já wọlé ara mi ti kún jẹ́ ń túra hmm? Hmm, mo mísì rẹ̀. wo tó bá ti di ìrọ̀lẹ́ máa pè é. ọ̀làlérè ah, ìrọ̀lẹ́ bíbò wa tún ni ni o já wọlé ó sà. Ah, sì di mi ò sọ òyìnbó yorùbá ni mò ń sọ ní tó bá ti di ìrọ̀lẹ́ máa pè é. ó dà mo ti gbọ́ tó bá rí bá ọ̀làlérè ọ̀sà lè sàǹjẹ bọ́ọ̀ bá ní sàmọ́rẹ́lẹ́ wọ́n lè Sanje? sa. Sanje. bàbá sá lè sànjẹ bí ó sá lè sọ jẹ dákun torí Ọlọ́run kò pè mí o ara mi ti kún mo fẹ́ gbọ́nra mi ṣùgbọ́n ìmọ̀rẹ́tì rẹ o. Ah, ah. Kádíjà níbo ló ń lọ. níbo nìwọ náà ti ń bọ̀. ẹ ẹ sẹ́mi èmi. Mm, mm mo fẹ́ ra nǹkan ìrìn mo wá ní padà sílé. kí ni èmi náà fẹ́ lọ gbé nǹkan fún yàn bẹ́ẹ̀ ni. ẹ kí ló gbé dání o. kí ni nǹkan tí mo fẹ́ lọ gbé fún yàn ni. Kadija èmi èmi ọ̀rẹ́ rẹ̀. ọjọ́ ẹ rí àbí. Kadija àṣírí rẹ tù. àtiwọ náà. aṣọ ọkùnrin mọ̀ lélẹ́yìí hmm. kí ló fẹ́ fi ṣe àti pé ta ló fẹ́ lọ gbé fún. mo fẹ́ lọ gbé fún yàn ni. Khadija. ìwọ ọmọbìnrin àfìgbà tó padà bá sóò mi jẹ. Ah. Ah, ah. sóò bíbò. Khadija. Khadija mọ̀ lọ o. o kí ni gbogbo ẹ ṣe wá rí tíratíra báyìí. ẹ wá ní kí n fún yín wáìtì láńdẹ wà tó jẹ mẹ́ta. ìjọ kan pẹ̀lú eh. etí o ti ẹ̀ máa fún mi báyìí ni ibà mú mi orí gan fọ́ mi gbogbo ara kan ro mi. bá a mẹ́sì gbogbo ẹ̀ pọ̀ ibà ní lédè kan. Eh. àti ẹ̀ máa tó ṣe ń ṣèyàn gan. Eh, báwo ló ṣe ń ṣe ọ́. ẹ wo fún ní gbogbo ohun tó bá béèrè orí ò ṣe ní má fọ ẹ̀yìn ò ṣe ní má dùn igi tó ń là pọ̀ ó la ó la. lagi bó o. ó ń la. àárọ̀ alagi ọ̀sán alagi alẹ́ alagi all the time igi náà ni kò ní nǹkan méjì ju gi lọ. láǹdẹ̀ ṣebí kí pé lòun ṣèwọ́ tún ni lagilage jẹ́ ẹ̀ra lagi kó o má lọ la mi. o tún dé ẹ̀yìn là ń lò o fẹ́ gba sábàdàn wo èkó èkó náà ń pè bí o bírí so pé kọ́ bíríkìlà náà ń pè wọ́n iléeṣẹ́ táwọn ń sìn. ìjọ wo ni o sọ mi di lagilage èmi jẹ́ gẹ́gẹ́ bíi mọ́là. ẹ̀yin náà eh, sọ kìlà kẹ́kọ̀ọ́ máa kìlà mi. alákọ̀ọ́gbàgbé tó ń fẹ́ yín jẹ́ ń dómì ni torí chicken náà fi polówó torí bó ṣe wà yẹn tó bá rí dúdú ah. awo tó bá rí pupa awo ah. ó rà yìnrín. lọ sílé kíní kó lọ gbàǹgó ah. lọ gbàǹgó. ẹ jẹ́ sọ kìlà kẹ́ má lọ la mi ẹ jẹ́ sọ kìlà ẹ ṣáà mú un tẹ̀mọ́ kí lẹ́yìn kí n fún yín kí n wáyé. wo fún mi lọ́pọ̀ ẹ̀yìn jàre kí n bá yín bọ àkàtọ̀ sí. àgbo ẹ̀ gan kì í ṣe pé àgbo ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ó ṣe ṣiṣẹ́ jù gbogbo. láǹdẹ̀ ó mọ̀ pé ó mọ bá ń ṣe ń polówó. ẹ lẹ́ o mo fura náà ó ṣàrí pé gbogbo àwọn èèyàn tí mò ń polówó ọjà fún kò sẹ́ni tó pè mí àṣé bí ìlélẹ́ rí ibi rẹ wá. àwọn ògbóyin ni mo gbóyin ni. kó sọ mọ̀ pé kọ́sítọ́mà mi ni láǹdẹ̀. kí ló kọ́ mọ́ lẹ lébẹ̀ lé wọn lára ṣé wọ́n lọ lébẹ̀ lé wọn lára mọ̀ pé kọ́sítọ́mà rẹ ni bí wọ́n wá ṣọ́jà mi dé yìí ó tajà kí wàá ń ṣòwò rẹ kí ìṣòro rẹ. white. rebete àti pé ìpolówó làgùn mọ. ẹgbẹ́ ni orí burúkú sọ̀hún lọ́jọ́ tẹ́ ẹ rí jẹ lọ́jọ́ tẹ́ ẹ rí jẹ tẹ́ ẹ dédé ni rebete dákun tàwìn fún mi o ń bọ̀ o ń bọ̀ o tí mo sì ń ṣe gbogbo ẹ̀ dáadáa fún yín tí mo tàwìn fún yín ẹ wá gbé ẹnu yín dúdùn ẹ wá rajà lọ́wọ́ eléré ibú yìí. ní sùúrù o ní sùúrù o sórí ìpolówó làgùn mọ òwò ẹ̀yìn là ń lò mọ̀ bá ṣe ń polówó. ẹ̀yìn là ń lò ayé rẹ̀ ò ní dáa ayé tiẹ̀ ní òní da. lẹ́nu rẹ àbò lórí burúkú ni ẹ̀yin sá mi ṣiṣẹ́ fẹ́ ṣe orí ibú ni ìṣe nǹkan fún ọ. ẹ kí ló fẹ́ ṣe ẹ̀yin là ń lò kí ló fẹ́ ṣe kí lèmi ó ṣe ìfi hàn ìfi hàn ìgbọ́gbọ́ kí ni gbọ́dọ̀ kí ni ìdíjọ́ nígbà tí mo kọ́ ní. ẹnu ẹni sùúrù. kí lè di mi mú fún. mo ń gbọ́ ọ̀rẹ́ bẹ́tẹ̀ bó o lọ̀rọ̀ ti jẹ́ o. ẹsẹ̀ ń wọ̀ ọ̀sẹ̀ ẹ̀yin náà mọ̀ pé àtijọ́ tẹ̀ ti ń kó wa gẹ̀ kì í ṣe pé ẹ gbáriwo kan ẹ kàn mọ̀ pé èmi mọ̀ ń tajà mi ni ìmú ni bí yín rí àmọ́ lérí ibú ọmọ tẹ́ ẹ gbà yìí ọ̀fẹ́ mọ̀ gùn mí gàràgàrà bá a sì ṣe ń wo bábẹ́ tẹ́ yìí ṣe rí bẹ́ẹ̀ ni bàbá ń gba ránkì nínú iṣẹ́ yìí èmi gan ní ìdìrí kọ́ni ẹ̀yin lánàá kàn dé ó sì bẹ̀rẹ̀ sí fi gbogbo nǹkan tó ní ó fi ń tajà toro ti níwájú eléri ibú àtẹ̀yìn òfò amọ́mọ́dúpẹ́ tèmi bíi tiẹ̀ níwájú mo lẹ́yìn ìyẹn náà tó mi ìsìnbínú ẹni bá lẹ́yìn kó lẹ́yìn ẹni bá níwájú kó níwájú àmọ́ wàhálà tèmi ni pé gbogbo àwọn àgbo tá ń tà níbi múrí márùn ẹlẹ́rìí bu ọmọ yóò máa ta múrí kan àwọn yóò mọ ní agbọ́rọ̀ ọ̀dùn agbọ́yìn ẹ̀dà bíi tẹ̀yìn là ń lò agbọ́yìn ẹ̀dà bíi tẹ̀yìn là ń lò sẹ́rí pé lórí ibú ti gbajà lọ́wọ́ mi. ìyíò ni mo fi sọ̀rọ̀ ló ló mú mi o ló mú mi ló bẹ̀rẹ̀ sí mú mi bú o ó sì ò sí ìyàwó ọ̀sì mo ṣáàdù rẹ̀ nídìí iṣẹ́ yìí ó sì ò sí mo ṣáàdù rẹ̀ nídìí iṣẹ́ yìí bí ó ṣe wá di pé yóò mọ orí mi fi ni mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi gangan sáyé ò mọ̀ sí ọ. ìyá wa sẹ́ẹ̀rì. tó ẹ̀yìn là ń tẹ̀yìn là á lò bóun tiẹ̀ ti jẹ́. lémi rébé tèmi ní eléyìí ibú èmi ẹ̀yìn là ń lò ìyá wa ṣebí mo bí ẹlẹjọ ni ọ hmm. wá sọ ohun tí mo bí ọ. ìyàwó arébété ń gùn mí gàlégàlé àwọn ń rojọ́ tèmi. sẹ́rìrì ò burú hmm. sẹ́rìrì ò burú wọ́n ti rẹ̀ kọ́mọ yìí mọ́ sọ pé mi ń gbóhùn gàlégàlé lọ́gbọ́ ẹ̀mí. kọ́nẹ́ẹ̀lì ẹgbẹ́ ni ò sí ọ̀hún nítorí ọ̀nsánsìn ọ̀ ni wọ́n gbà kọ́nẹ́ẹ̀lì wọ́n gbà méjọ̀ ṣé o fẹ́ pa mí lábà yìí ni o fẹ́ pa mí lábà yìí ọ̀ lè rí mi pa ọ̀ lè rí mi pa igbá lèèyàn pa kò sẹ́ni sí ń pa o. ọ̀ lè rí mi pa dépò pọ̀ ń gbà kọ́nẹ́ẹ̀lì mọ́ mi lọ́wọ́ mo gbọ́. ìyá wa tí ẹbẹ́tẹ́ bá ti di ọjà tó ti kọjá lé mi lérí ó máa ń rò bíi pé bóyá iwájú báyìí ni mò ń lò àbí mo sì ń lẹ́yìn ohun tó bá dẹ̀ wo ní kálukú ní kó fi rẹ̀ dá iye tó bá wù mí ní ìtajà mi kò sí ètò kan anybody ń bẹ̀ ohun tó bá wù mí yín sì lè fi tajà mi ohun tó bá wù wọn ni kò fi tajà. ṣé ń gbọ́ àwọn tó wà níwájú ṣé ká kú ni àwọn ọmọ tí ń lọ wájú kan pàápàá wọn ń tajà lẹ́yìn tó yẹ kó tà ní. rẹ́bẹ̀tà wà láì wọ́n fọ́ lórí ìwọ́n fọ́ lórí káàtó rìndì ẹjọ́ ìwọ́n fọ́ lórí kó má dà pé ń kan o ọyá ẹ̀yin yòókù bọ́ọ̀ ló ṣe gbẹ́. òótọ́ ni. ẹ wo ẹsìn alábòsí onímọ̀nà fíìkì túlétúlé níbẹ̀ ṣe rí òun gbogbo ara rẹ̀ báyìí ní fi ń tajà gbogbo ọ̀dọ̀ àwọn kọ́sítọ́mà bí rìbìtì ṣe sàn bọ́ ló ṣe rí ìmọ̀ fara tajà bí ṣe fi gbogbo ẹ̀ ta ni tí ń gba kọ́sítọ́mà oníkálukú alábòsí elétekéte ní ṣé wọ́n màmá wọn parọ́ o hmm. ṣó yẹ yín báwọn bó ṣe máa ń ṣe lójoojúmọ́ ayé yìí ni. bábò ni tiẹ̀ ti jẹ́. ah ó sú àwọ̀ màmá a máa lo bí yóò máa lo bí ẹ dákun sóò nìkan ló nìyẹn èmi ga yín lábẹ́tẹ̀ yìí ta ni ya yín tó kó oyún jọ lábẹ́tẹ̀ yìí ni. wọ́n sí ẹ̀ àmọ́ mi wọ́n sí ẹ̀. ohun tí bá a sọ àṣẹ́sì dìgbà. bẹ́ẹ̀ ni ìdájọ́ mi nìyó ẹ sì mọ̀ pé ìdájọ́ mi àfi bí èèyàn bá ń ka bọ́jẹ́ẹ̀tì ohun tí bá sì wè lágbẹ́gẹ́ hmm, rébété sórí gbogbo àgbo mi tó fọ́ yìí gbogbo àgbo mi tó bàjẹ́ yìí ọ̀sánwó ẹ̀ pátápátá lọ ọ̀sánwó ẹ̀. wọ́n sí ẹ̀ ẹ mò ń gbè lẹ́yìn rẹ̀ mọ́. ẹ jọ ẹ má wò ó bẹ́ẹ̀ yẹ bá ń kí ẹyẹ mi ò gbọ́dọ̀ tí ì bá ń sọ̀rọ̀ kí kẹ́kẹ́ ọ̀pọ̀ mẹ́yà sí ọ̀rọ̀ yín lẹ́nu ni ẹ jẹ́ ń sọ fún yín o ohun tó ní kálukú bá ní ni kó lò ìhun téèyàn bá ní ni ó fi wá ohun tí ò ní o bẹ́ẹ̀ bá lè lu àyà eré ẹ lò bó sì jẹ́ ilẹ̀ lò ẹ lò bójoojú ni ẹ lò ohun tó ní kálukú bá ní ni ó lò o ẹni tí ọ̀láyà ó lẹ́yìn ẹni tí òsì lẹ́yìn ò bí ẹ kí ló wá sẹ́yìn ẹ lò ó wọ́n sẹ́ lè sọ báwọn ìlẹ́gbà ìlẹ́gbà ìfojú ẹ̀yìn là ń lọ ìfi rí kan lábẹ́tẹ́yìn ọ̀rọ̀ ọmọ burúkú yìí. wàhálà ìwọ̀n fọ ah, yìí. ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù o wàhálà ìwọ̀n fọ yìí náà. ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù o. Hmm. Hmm. Hmm. ló dé. as mummy it's like big bati strange feelings kan tó ń dà mí láàmú so i don't even know what is happening to me. ah o lálàkàlà ni. mummy at all ewe it's like i'm in love onígẹ̀ ọ̀kan tí mo ṣẹ̀ṣẹ̀ pàdé lọ́sàn-án tí èmi àtọ̀rẹ́ mi jọ ń lọ so a pàdé ẹ̀ lọ́nà ọdún mo ti rí but tèmi ó tún special ju ti tẹ́lẹ̀ lọ. tẹ̀rọ̀pọ̀rọ̀ gidi kan pé bóyá ọlálàkàlà o àbí kankan díẹ̀ lójú oorun ni ò jẹ́ oṣù oróbìnrin ẹ ò wá lè bá sọ̀rọ̀. ẹ wò mọ́ mi mo ti try gbogbo possible best mi ọmọ yóò gbàjà rẹ. kò gbà bẹ́ẹ̀ni kò gbà hmm. ah, ah. ó dé bá sọ̀rọ̀ ó dé gbà. wọ́n ní mo ti bá sọ. àbúrò àgbèrè àgbèrè ìwọ̀n kò bá wà fi sọ ọmọlẹ́yà mọ́mì mo mọ́lé ẹ̀. ó dẹ̀ mọ ọmọbìnrin náà dáadáa tó bá rí. yes. ìwọ bẹ́ẹ̀ mi pè lọ́la máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. kọ́ mọ ọmọ mi ìyọjú òkè ni. o sọ pé nǹkan bá ẹnu jẹ́ onímọ̀ fi ń ṣeré ṣé mo lè fi irú nǹkan bá yẹn ṣeré ni. Eh, but mọ́mì ẹ máa bá mi bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni gbé fún mi lọ́la máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. ẹ̀yin tó bá lè gbọ́ inú mi á dùn gan-an. ó máa gbà. àgbà kí mọ̀ mi ṣẹ́dẹ̀ de sùn sí. màá hmm, sùn sí. yà mami don't worry about sleep. Ah. That means I'll be the happiest person in the world. Soon. Ah. Ilé ìyá mi. Eh, eh, ṣé bí ìwọ la bẹ̀rù? Bẹ́ẹ̀ni. Bàbá. Inú mi dùn pé mo pè ẹ́, o jẹ́ mi ọlọ́run adé pọ́n wọ̀lọ́ àmì ìyá wa ilé ìyá mi èmi mo ní kọ́ bá mi pè é wá ó ṣàmọ ẹni tó dúró yìí ah, ìmọ̀ wọ́n o ó mọ bí mo ṣe jẹ́ sí ah, rárá o àmọ́ mo gbóníṣẹ́ yín ló mú un wá ẹ̀ eh, tọ́ èmi ni ìyá ẹ̀ ọmọ kan ṣoṣo tọ́lọ́run jogún fún mi lélẹ̀ ojú kan ẹ̀ pa ojú kan ẹ̀ rí mi kò wá sí nǹkan tó lè béèrè lọ́wọ́ mi láyé yìí tó máa mú inú ẹ̀dùn tí mi ní ṣe fún tó bá ti wà níkàáwọ́ mi tágbára mi dẹ̀ tó màá kúkú ṣe fún ẹ̀yìn jọ báwo lẹ ti jẹ síra yín. Ah, mi ò mọ̀ wọ́n rí o àmọ́ wọ́n dẹnu fọkọ mi àmọ́ wọn sínú kíláàsì mi torí mi mọ àwọn sàwáwù mi lábúlé tá a wà èmi dẹ̀ wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ní owó mú o wá wá wọ́n sínú sàwáwù mi ìlẹ̀ fẹ́ wọn o. kò burú ó èmi fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ ìyá wa ń ṣe èmi wá fẹ́ mo kí mo sọ lẹ́ẹ̀kan mo ní kò sí nǹkan tọmọ mi bá béèrè lọ́wọ́ mi tó máa múnú ẹ̀dùn tí mi ní ṣe fún èmi wá fẹ́ kí ọmọ bá mi fẹ́ ọmọ mi. ìyá wa tí wọ́n sì máa tọ́jú mi. sórí látẹ̀lé lọ tó bá ti fẹ́ ọmọ mi mi ló fẹ́ kò wá sí gbogbo nǹkan tó fẹ́ láyé yìí tó bá ṣàti múnú ọmọ tèmi dùn èmi náà máa múnú ẹ̀ ẹ kì wá ń ṣe pé mi ì nífẹ̀ẹ́ wọn náà mọ́ kí mànéjì wọn. láti ẹ̀ mànéjì mo fẹ́ kó fẹ́ tọkàntọkàn ni. Ah, èmi gan nífẹ̀ẹ́ wọn àmọ́ mi ń díbọ́ ni. èmi mọ̀ kó láìkí ẹ̀ wọ́n tó bá ṣẹ̀ má bàjá o ṣáà wàá fẹjọ́ ẹ̀sùn mi èmi ni kò wá bàjá èmi á bá ẹ bá wí. pé ìwà ẹ̀ kàn gani o èsì tí mi lè bá dé lára ẹ̀ ṣe ọkọ mi ó yá yá yá ẹ̀dùnmọ́ra yín ẹ̀dùnmọ́ra yín ẹ̀ ẹ̀ bí a ìsìnyàwó ẹ̀ sọ́nà. ìyá wa ní ìrírí lọ́la ẹ káre o ẹjọba mi àbọ̀ rí lórí orí igi. èmi gan nífẹ̀ẹ́ yín àmọ́ àbí sẹ́nu àti akẹ́yìn àmọ́ torí débi tí mo. dùndún ẹ̀yìn là ń lò ìmọ̀ tí ń la ta jù ah eléyìí ojú mi nìkan kọ́ ní òrè ń tẹ̀lé. bí bá ń bínú báyìí inú mi ó mọ ń ru ni nǹkan mọ̀rọ̀ sọ mo máa ń da kó lòlò ni ayé ọmọ òun ta lé ni ó gbọ́jọ́ ọkú rẹ̀ ọ̀làlérè ah. ọ̀làlérè ọkọ tèmi. oníṣègùn ẹ̀mọ́ ó ti wá gúnyán láyé rẹ̀ kí lẹ́yìn ṣe lè tẹ fi wá dúró báyìí. àwọn ìyá rẹ̀ wo ní sàpèrè. yé kí ni mo ṣe. kí lọ ṣe. Ah, ẹ gbà mí. ìwé lérí ibú. tí ò mọ bí wọ́n lè ṣe jẹ́ sí mi ni tí ah. ò mọ bó ṣe jẹ́ sí mi ni <laughs> mo fi owó mi ìfẹ́ mi mo fi gbogbo ẹ̀ràn fọlá lérè eléri ibú ara rẹ o wá tún mú náà bì mọ́ o tún wá mú náà bì kò mú ọkọ yìí tó bá mú ẹnu àwọn eléyìí o wá mú ọkọ tèmi rẹ́bẹ́tẹ́ ah! ti sẹ́tẹ́ wá gbọ́ o o ti wá gúnyán láyé ó ti di dandan kó lọ gbọbẹ lọ́rùn ìwọ ìwọ ń gbọkọ. wọlé kúlẹ̀ nọ dada nọ dada nọ dada nọ dada nọ dada. o ti yẹ gbọgbọ nípa ọjọ́ gbogbo gbogbo dùn ẹ bá ń pa dúró ipa ọ̀nì ọkọ mi wọ́n mọ bó ṣe jẹ́ sí mi ni wọ́n mọ bó ṣe jẹ́ sí mi. náà kí ló ń sọ náà ìwọ náà tẹ ìwòrò tó ń sọ lẹ́nu ah, fún kí ni wọ́n ṣe máa nù ẹ́. nítorí tí ẹlọ́ṣẹ̀ nà mí o wọ́n nà mí náà kí náà wọ́n ní mo gbọ́kọ àwọn pé gbọ́kọgbọ́kọ ni mí. Ah, wọ́n nù ẹ̀ edu náà kí ló ń ṣeré bẹ́tẹ̀ náà ipa ò rajà ipa ò tà náà o òun fúnra ẹ ló sọ pé òun déètì mi nígbà tí èèyàn fọ́ọ̀sì ara ẹ̀ sí yàn lọ́rùn ni ní ah. láti tó tí mo dẹ̀ ti rí ẹ ìwọ ni choice mi so owó kan mi ni màá bá lọ nà. Ah, nínú ìpọ́jù ẹlẹ́sẹ̀ gbẹ́sẹ̀ alápágbọ́n pọ́ṣẹ lọ́bẹ̀ sí fún mi lẹ́sẹ̀ àmọ́ lébi tí òun ló fún mi lẹ́sẹ̀ lẹ́nu lẹ́nu mi fi wú tó yìí nínú òun ti pọ̀ jù. ìwọ náà dẹ̀ ló ní kí n má lọ bá wọn sìn ẹ kí wàá ní solution. má lọ bá wọn o tó o bá ti fẹ́ kí n kú kú òjijì tàbí kó fún mi lọ́rùn pa má lọ bá wọn o sọdọ́sọ̀rì kọjá wa n fẹ́ kú òǹbẹ̀ nígbà tó lọ fẹ́ kúrò bẹ́ǹsìn èmi ni mi níṣẹ́ mi ìlábọ̀ báwo la ṣe fẹ́ ṣe owó tí wàá san kó tó di kúrò kúrò bẹ́ǹbù la ti fẹ́ rí yẹn. Ah, tó o bá ti fẹ́ kí n kún kékeré kí wọ́n fún mi lọ́rùn pa kó o má rí mi mọ́ wá sọdúnṣọ̀ sí ń kun bẹ́ẹ̀ o bá wọ́wọ́ fún mi ń lọ fún yẹn torí gbogbo owó tó wà lọ́wọ́ mi mo ti fún ìyàwó òṣó kankan lọ́wọ́ mi. ok tó bá ní ìdí olú solution tí a lè ṣe sọ́rọ̀ ẹ̀ náà nìyẹn ẹ màá try láti ra elérandu láti gẹ́ẹ̀tì owó yẹn ṣó ti yẹ mm. ẹ̀yìn fún mi nígbà díẹ̀ màá wà. tó bá ṣàtìkó owó fún wọn ó ti tán ok kò sí wàhálà pẹ̀lẹ́ ṣubú ẹ̀lẹ́bí ẹ̀ ẹnu yẹn wàá ro ẹ báyìí. wọ́n mi ti fún mi gbọ́ná mọ́ ìyá wa mo ti fẹ́ máa lọ mo dúpẹ́ pé ẹ ṣe bí ìyà kó ẹ tún ṣe bí ìyà jù fún mi lọ gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe fún mi ọlọ́run yóò máa yọ́nú sí yín mo fẹ́ máa lọ mo fẹ́ máa tẹ̀síwájú ní ìrìn àjò ayé àmọ́ gbogbo tí mo ti ń pa látijọ́ yìí òun rèé. o fẹ́ máa lọ o fẹ́ sanwó iṣẹ́ rẹ fún mi ṣé mo sì ọ́ ni. tó kàn déédéé débí ní ìsìn tó ní owó nìyí wọ̀ ń lọ ẹgbọ́n ìwà dẹ́ẹ̀dákun. yóò lọ ṣebí owó yín náà ni àwọn owó yín tó ń jí òun náà ni àbí ẹ ń fowó àbùṣàbù lálejò ẹ̀yin náà wá ń pẹ̀tù sínú pé kó mọ̀ lọ bọ́ ọ lọ ṣé dandan ni kó délé láyọ̀ ni. a ah! kí ló ṣe fún yín ẹ̀yin yìí náà ni ẹ̀yin yìí lẹ ń jẹ́ ọ lọ ẹ̀yin yìí lẹ ń jẹ́ ọ lọ o kò burú bá ń kówó. kò burú tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ó sọ gbogbo ibi tó o bá dé àbọ̀ ọlọ́run ò dájú lórí rẹ̀. ọlọ́run ò lè sọ ọ́ anna wọ ah, ah. ṣíà mọ̀mọ́ ẹni sùúrù ìyá wa ẹni sùúrù ìyá wa ẹni ó mú ọ lọ ní ìsìn nígbà tẹ ni ó mú ọ lọ ẹ dákun gbogbo àwọn tó jẹ lówó kọ sí òní san gbèsè wọn kó tó lọ. ẹ kí ló dé tẹ ẹni kọ́ ọmọ lọ ta ló jẹ ń gbèsè nù yín. ó jẹ lówó. èló ló jọ. èmi èmi rébété mi jẹ́ lówó. sọ jẹ mi lówó ni sọ jẹwó. ṣé gbogbo wà tó ń wí iṣó dáa. ọ jẹ mi lówó ọ jẹ mi lówó ọmọ sọ̀rọ̀ tútù lẹ́nu ọ̀sọ̀ wa délé èèyàn burúkú bá a mú two thousand tó jẹ mí two thousand ló jẹ mí. kò sí wàhálà gbowó rẹ. padà dá kò tí ì lè lọ. ààrẹ kò tí ì lè lọ gbogbo àwọn kọ́sọ́mà tó jẹ́ sẹ́ńtì nǹkan ẹ̀sẹ̀ tó wọ́n lè lọ kò tí ì lè lọ. gbogbo àwọn kọ́sọ́mà tó jẹ́ lówó nǹkan. ó jẹ mí ìyá wa ó jẹ mí lówó. fáàmù fáàmù táyọ̀ ọmọ ṣẹ́yìn sọ́dáká ọmọ fọ́gọ̀mọ́ ràn wá lórí àbáyé ń ṣẹ́yìn ni ẹ dákun kí ló ṣe fún yín ná kí ló ṣe fún yín ná ẹ̀yìn yín náà lẹ lẹ́yẹlé títí títí tí tó fi lóhùn lọ ẹ mọ kò ní kọ̀rọ̀ ẹ mọ lù ẹ kò ní gbangba ẹ mọ lù lóòótọ́ mo sì mọ ohun tí ń ṣẹ́yìn kẹ́ni mọ́ni nìyẹn ká fojoojúmọ́ ká mọ́ rábà bàbá ìfabinú ẹni kò ní kọ́ mọ́ rojú ẹni lẹ́yìn ẹ ṣáà ṣe é ṣe é ṣe é ṣe ẹ mọ lójú ẹ̀bù títí tí ẹ tún lọ kọ́là ẹ tún lù ú ó sì ń lọ fún yín ó tún fún wa lówó ẹ tó bá jẹ kọ́sítọ́mà ta ló pò séwu ẹni tó pò séwu mo lè ní kí ah. gbogbo eyín ẹnu ẹ̀kọ́ yọ bọ́ọ̀lẹ̀ yọ kí lọ níná kí lọ ní kí ni ń gbì ọ́ ìhun tí ń gun òye mi o ìhun mẹ́ta ni mò ń gun ẹ̀dá láyé yìí òsì àmọ́ gùnyàn àbùkù ọmọ gùnyàn so o sì rí ẹni tí orí ẹ̀ ọba burú ọrùn ní kọ́kọ́ mọ́ ń dùn o ẹni tó rí rẹ̀ bá sì fẹ́ burú yóò ní ẹni tó jù mú lọ kí lọ jẹ kí lọ ṣe fún ọ náà ṣé wọ́n ń yọ ọ lọ́nu ni ní ọ̀sán àti rí nítorí ipò ń ta òun ní múnú bí ọ ọlọ́jà lówó fún ọ lówó kí ló tún ní kò ṣe kí ló tún ní kò ṣe wàhálà ìwọ̀n fọ́ lórí lẹ́nu. àyàwó ẹ lè mọ sọ̀rọ̀ báwọn wọ̀ sí ẹ ẹ lè mọ sọ̀rọ̀ báwọn èmi ò sí ẹ lè mọ sọ̀rọ̀ báwọn ọmọ ẹlẹ́rìí ibú ọjọ́ wo lọ́dẹ tọ́lọ́hún ń lọ ẹ sì rọ́rọ̀ sọ sí. èmi ò sí ọ lè ṣe èmi ò sí àwọn èmi ò sí ilé èmi ò rán yín èmi ò sí ilé ṣe wọ́n fọ́ gbọ́. mọ́sá máa gbówó ti àbọ̀ bí o ti lè lọ. ẹ mo kú o ojú ti bẹ̀rẹ̀ o ti gbọ́ o ti gbọ́ ọmọ ìgò ìbí pẹ́ẹ́kì àti kìsì pa mi ó bọ̀ṣù. wa ìyá wa ìyá wa ànáwọ̀ ṣíà ẹ ní sùúrù o ẹ ẹ ẹ wo ẹ ẹ bá farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ fún yín. dákun sáyò mọ̀ sí ọ sáyò mọ̀ sọmọ ní ọ̀fin mi lè kọ́ mọ́ bàánú jẹ́ kí ló dé. ìyá wa ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ mi ò bá rí èmi sídíkàtù sólogò tí ìbá rí nǹkan èmi èé sọ o ẹ ti rí pé ń tẹnumọ́ bá ó ti yẹ ká ẹ mọ̀ pé òótọ́ ni nǹkan tí ń sọ ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tá a bá tètè wá nǹkan ṣe sí i a lè kó gbá wọlé o. ìyá rẹ ò kò gbá wọlé sólogò ìyá rẹ ìwọ àti ìyá rẹ ò kò gbá wọlé dákun kí a ní wàhálà àtìyín báyìí ẹni kò lè ò sá ò lè sá kódà ò lè dàtọ̀ wọ ẹ kí lẹ tún ní kò lè ò ṣètòrí ọlọ́run ṣé bẹ́ẹ̀ yàn bá ti kó ọ̀lọ́dọ̀ ọ̀nà ṣé kò ní ṣiṣẹ́ tiẹ̀ mọ́ àbí kí ni wàhálà àtìyín báyìí torí ọlọ́run mo bí kí ní là á lóògùn kí à ń tì ọ tó le tó kí n tì ah, ẹ wa wash kí n tì ẹ. wash màámi nǹkan ṣẹlẹ̀ ìyá wa ẹ dákun ẹ gbọ́ nǹkan tí mò ń sọ fún yín. wo kí ló rí lọ́wọ́ mi. oko bọ́ọ̀ bá padà lẹ́yìn mi kódà wọ́n lẹ̀ lóko àṣetánì ni àti eh. lóko àṣetánì ni wọ́n lé ọ. àlàáfíà tiwa ni eh. ìyá wa àbẹ́gbọ́ aláwọ̀ ṣíà ẹ máa gbọ́ tèmi náà ni. gbogbo igi tí àkíyèsí ẹ̀ kó wá kó tiẹ̀ yé látàárọ̀ ibi ìjókòjó. Ah, bọ́sẹ̀. kí nìkan tó ń gun yìí ó dẹ̀ ṣe kíá ẹ ó dẹ̀ gbogbo ẹni tó ń lọ́wọ́. jógun dáadáa jàre ah, ṣálẹ̀ wa kí ló ṣe wọ̀n náà ó dẹ̀ gbé bọ́ọ̀gà máa tó jáde sí i kó nǹkan tẹ̀sẹ̀ tó yìí gan kò tiẹ̀ yé yàn. àwa ló sọ lọ́wọ́lọ́wọ́ àwa lè ẹyin là ń lò. Ah. pàtí yẹn ti gbọ́dọ̀ ṣàprópró mo jẹ́ ń sọ fún ẹ hmm. pàtí yẹn wọ́n máa gbà ń bẹ̀. lẹ́nìí odidi ẹ̀yìn là ń lò yóò sà púrópúró gidi wọ́n wọ̀pọ̀ gbàlejò ah, mi dé kí wọ́n ló fa wo kátìkàtì àtẹ̀yí tó ń lọ nǹkan àtẹ̀yí tó ń gódó ẹ̀rí ìrí kankan tẹ̀ ṣe ẹ̀ lọ kankan ẹ̀gún kankan ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ṣé bí mo sọ fún yín ṣé bẹ́ẹ̀ sí ìgbà tẹ́ kó ẹ̀ jẹ́ ṣé kí ọ̀gẹ́jọ ẹ má bínú ọmọ tó ṣe tán mà. Ah, rádaràda yín ń pọ̀ o ẹ má jẹ́ ńlá ìfì yín o ẹ ẹ wo àgbo tó ń kú gbogbo èéfín báyìí ló ń kú sí yàn mú. ọ̀rẹ́ mi ah, nǹkan tí mò ń sọ fún ẹ náà nìyẹn gbogbo àwọn ọmọọṣẹ́ yìí ó ti bà wọ́n jẹ́ ọwọ́ yọ̀bọ̀kẹ́ ló fi mú wọn hmm. ṣé ẹ máa wọ alápá kejì tó ń ṣọwọ́ bíi túpìk yìí hmm. ṣé ó tó ń sìn máa bó ṣe ń ṣe. ọ̀rẹ́ mi òkú rò níwọ̀n níwọ̀n nìyẹn máa ń bọ́ ọmọdé wí ṣó mọ̀ gbogbo bọ́yẹ̀ wà yẹn tí òkè à ń lọ patínsìn tí mi tani fẹ́ fẹ̀yìn lẹ́fun àwọn náà ní fẹ̀yìn lẹ́fun àmọ́ tí bá ti ń kanra mọ́ wọn wọ́n máa tọ̀gá mi gan ti ń pọ̀ jù já ṣe jẹ́jẹ́. ó dáa bẹ́ẹ̀ sọ́nà nìyẹn ó ti gbá àwọn ọmọọṣẹ́ ẹ sórí jù. ọ̀rẹ́ mi jẹ́ àlọ́ tí ẹ gọ́ pọ̀ ẹ yáṣẹ́ o ẹ ti parí ẹ ti tó dé o ẹ jẹ́ àlọ́ èmi ìgbọ́dọ̀ ta fúráfúrá. ẹ̀wẹ̀ ah, ah. ah. ṣe kí ọ kọ́sọ́mà máa tó dé. agbéṣẹ́rù tó gbéṣẹ́rù sórí ẹ ti ẹ̀ gbọ́ kí ló máa ń ṣe ọ̀rẹ́ ọ̀gá wa yẹn náà tó máa ń dá sí nǹkan tí ó kàn kí ló kàn ń ná ìtawà ńlẹ̀ yìí sí. ojú ọ̀ṣọ́ rẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ ọ̀gá ni. ẹ̀mí ọ̀gá ni tó bá ti ṣẹlẹ̀ mí ní dásì kò kàn mí ibi tí màá wà ní. pẹ̀lẹ́ ṣé gbogbo òṣìṣẹ́ méjì ọ̀ sọ yìí kò sílẹ̀ tó kọ́ mi bẹ́ẹ̀ o. ẹ ṣáà ṣe kí akẹ́jọ́ mi lóhùn. ìyá lápá ó ṣì yí aṣojú iṣẹ́ àdá mi lóhùn kẹ́kọ̀ọ́ ṣì dànù ẹ̀kẹ́ mi rọ́jà àtàlẹ́ nì. manager ó yẹ kíṣẹ́ yìí ti lọ jù báyìí lọ o kí ló wá dé báyìí ẹ èyí jẹ́ pé èyí lè bá mi manage ìta kọ́kọ́ ó ṣe wá jẹ́ pé lè ṣe wá slow èdè mọ̀ pọ́kọ mi mò ń kọ́ ibi báyìí fún o ah, ó ti ń pẹ́ jù o. ẹ tẹ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ tí màá mọ̀ pé everything wọ́n ti àti cement àti granite àti yanrìn tá a fẹ́ lò everything ti wà ń lẹ̀ kókò dọ̀la báyìí kọ́ ṣe kí ni kọ́ kárí ọ̀ṣẹ́ wọn ìgbà tí wọ́n la everything ti okay. Ah, ẹ wọ kó fast ẹ kó wà faster ó ti ń ṣe kinní jù. no ẹ má wọrí kò sí wàhálà kò sí wàhálà pẹ̀lú ẹ. ìyàwó yìí láńdó ẹ káàsán mà ẹkújọ mẹ́ta. Ah, ah, yẹ́bìjì kọ́ rẹ̀ ni. èmi náà ni. àkújọ ah, mẹ́ta bọ́ọ̀ wà lára ọmọ yín. àdúpẹ́ kódà agbẹ́tẹ fún mi níjọ́ yẹn àfi bíi pé ẹ̀yin lẹ fi síbẹ̀ bí mo ti lè fún yá báyìí lára wọn yá. ọlọ́run ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló ń ṣe gbogbo nǹkan ẹ fi gbogbo yòókù sọ́wọ́ ọlọ́run ọlọ́run adé mi mú lára dá. ẹ máa fún lágbo mu dáadáa kára ẹ lè tètè gbókun mo wá wo ìkan náà àwọn sáìtì mi ń bíbá yìí. ọlọ́run àbáyé ṣe láṣẹ yanjú lágbára ọlọ́run ibi tó dé kò ní takú síbẹ̀. lágbára ọlọ́run mánìjà bóyá wo mo fẹ́ kí ṣàyẹn kó ti lọ jù báyìí lọ seriously ẹ wò bóyá eré yẹn kó ah, kò sí wàhálà kò sí wàhálà ẹ jẹ́ ká ètè máa lọ kó dé sáìtì mi takú fẹ́ yá mi. everything wa. wọ́ọ̀sì ẹ̀ ibi ilẹ̀ wà ni ojú yín yìí kọ rẹ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. Ah, ojú mi ò kọ rẹ lọ ìwọ náà wò bẹ́ẹ̀ bá kiri lọ ẹ̀ ta ọjà tí ń bẹ ń ṣọ́ọ̀bù hàn yín náà kò tà. kí ni ṣe ọ. Ah, ọ̀rọ̀ yín mo pa má bẹ́ẹ̀ hùn. Ah, ọ̀pọ̀ mi má bẹ́ẹ̀ ọlọ́wọ̀n mọ̀ ní jọ́kọ́ pọ̀ tèmi mọ́ bẹ́ẹ̀ o kò sójà kò sí nǹkan kan sí kò tó rò ní. ṣèbọjọ́ náà rè àná mo fojú bá yín sọ mo tún ṣe báyìí ẹ ṣe bíi pé ẹ mojú títí tẹ fi mú mi sọ̀rọ̀ ẹnu mi mo tún wá sọ̀rọ̀ ẹnu mi ẹ wọ́n mọ náà ní ah, wọ́n ń bínú rẹ̀ ni o wọ́n ń bínú orí ni o orí ni o orí ni o wọ́n ti sorí sí yín ẹ ti mọ̀ wọ́n ti sorí fún yín ṣé ẹ mọ̀ kan sorí fún yín ni torí wọ́n ti kó ògòṣẹ́ yìí lọ ògo tẹ fi ń ta gbogbo àwọn àgbo yẹn òun náà ti kó lọ yẹn. láyé ẹnìkan èlé kógo mi lọ kò sí lè kógo ṣẹ́ mi lọ ah, ọlọ́run tí mo fi ní pamọ́ nítorí alápèpá gbọ́dọ̀ tibẹ̀ ọlọ́run tó fún mi lógo ò lè kó lọ ẹ̀yìn là á lò èmi mo rè mú ọ láti Ìbàdàn mo kó gbogbo yín wá mo ní ọwọ́ àjẹun ọwọ́ amúmi lọ́ọ́ dání àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ́n hmm, jẹ ọmọ àìsè ilé ayé ni o bí èèyàn sì ṣe náà yọ gbẹ̀sán rẹ̀ ilé ayé ni jẹ́ wá sọ kinní kan fún ọ àìní kọ́ ọmọdé má dẹ́tẹ̀ bọ́ bá ti lè dàgbó gbé wá wo èyí tó o ṣe yìí ṣiṣẹ́ ṣiṣẹ́ ní ọmọ ọ̀bọ o ṣiṣẹ́ ṣiṣẹ́ tó bẹ́rẹ́ tó fi gùn yẹ láti sìn lọ láti wákàtí àtọ láti wákàtí ọwọ yìí lọ ṣiṣẹ ṣiṣẹ ọmọ bọ wọn ọmọ kó bọ ọ ni bí wọn bá ti ń gbé ọ lọtún bẹ́ẹ̀ ni wọn mọ gbé ọ lọsìn wọn bá ń sọ ọlẹ lọtún wọn mọ gbé ọ lọsìn ni o bọpìsì ti ń gbé ọ bẹ́ẹ̀ lọlọpọ mọ gbé ọ ògo mi tó bá wà lọ́wọ́ rẹ wọn gbà tó bá jẹ́ lóòótọ́ ló gbogbo mi ọlọ́run ó gbogbo mi fún mi lọ́wọ́ lọ́wọ́ ayé ẹ̀yẹ rẹ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ti gùn nítorí pé àbátálágẹmọ bá dá òun lò sa òkè ń gbà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bó ti rí fún ọ nù. tí ẹ̀ dúró lálérè kí ló ṣe tó ń yí biri lọ tó ń yí biri bọ̀ kí ló ṣẹlẹ̀ gangan ah, ah. ọ̀nà oko ṣe yí padà bìlẹ̀ tà sí ọ̀rọ̀ ẹnu. mo níbi ìṣe wọn àbí kí ló ti ẹ̀ ṣẹlẹ̀ kí ló dé gan. bèbí ò ń ṣeré ni yes ò ń ṣeré ni and tíátà ló ń ṣe tó o bá ṣe tíátà ò ní ní gọ́tà àti máa sọ fún mi pé ò ṣe mọ́ no ìgbà tá a bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pípé why don't you tell me then pé i'm not man enough i'm not capable to be your husband. ó wá nígbà tá a kó gbogbo nǹkan jọ tí gbogbo ayé mọ̀ wá papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ìwọ sọ fún mi bó ṣe mọ́. ẹ kí lajọ kó jọ. kí ló kó jọ jọ èló ni o ní nínú ilé yìí mo fẹ́ mọ̀ ṣé towó tí mò ń kó sí ẹ lápò ni tó fi ń ṣe fine boy ṣèkéré àbí ti aṣọ tí ń kó sí ẹ lọ́rùn àbí èyí tí ti kó sí ẹ lọ́wọ́ tó tún lọ fi ṣayé lọ́dọ̀ àwọn ẹbí rẹ ló wá sọ pé kí ló ní jọ sígbà tí mi ń koná àgbo mi tí n sẹ́yìn là ń lò kiri ìlú jọ ṣé oníṣídẹ̀ kan ní ọjà mi dépòdépò ilé ayé mi ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o ọlọ́lẹ́yẹ ṣọ́ra rẹ in life rẹ o. bèbí. tani. má bínú mi ò mí gbọ́ nǹkan tí mi sọ. má wulẹ̀ kúnlẹ̀ ẹlẹ́sìn kan èmi ò ráyè ẹjọ́ wèrè tó ń bá mi rò ó èmi fẹ́ wọlé ìfẹ́ lọ sùn mi ráyè ẹjọ́. no please please i don't mean it. ìgbà yẹn one hundred thousand yín fi sínú deposit àkáǹtì rẹ kò fi máa bá ìgbésí ayé rẹ lọ kó ní kálukú ṣe títí lọ́tọ̀ọ̀tọ̀ kó fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ jọ́ torí ọlọ́run má tiẹ̀ pè mí rárá dépò dépò pè mí lórí kọ́ọ̀lù lẹ́jọ́ ìyá. Ah. ṣẹ̀ṣẹ̀ pé I'm not man enough I'm not a man at all. Eh, Ọlálérè jọ kí ló dé tó ń ronú eh, kí ló ṣẹlẹ̀ kí ló fàrùn tó tó yìí dámi lóhun kí nìkan tó ṣe tí òṣìyàn kan rí ṣé èrí lọkọ tí ń kọ ìyàwó dàbí ní ìyàwó tí ń kọ ọkọ ni ẹ ṣé ni níyàn ti ń kọ ìlọ ti ń kọra wọn sílẹ̀ ni ayé yìí la wà tọkùnrin máa òṣùṣù tó máa níwo wọ ìyàwó tó bí máa mẹ́jọ fún mi omi ìṣúná máa lọ léyìn ayé yìí la ti wà tọkùnrin máa ló dà ìyàwó wọ mẹ́jọ tó bí fún mi o ó dà wọ́kọ́ lóní mọ́ ayé dàda dẹ̀ wà tíyàwó máa ti gbélé ọkọ tó máa ti bímọ rẹpẹtẹ síbẹ̀ tó náà máa lóhùn ò ṣe mọ́ ẹ kò ayé òde pàrẹ̀ kò sí bàbá nínú nǹkan tó wà ń yìí ẹ abẹ̀niwá lóhùn ò ṣe mọ́ wá torí wá kárí jọ ẹ ó wá ń ronú ọkùnrin ní ẹ̀nà ọmọ aṣára gidi ni tóbi kò bá ṣe mọ ẹlòmíà wà kí ló dé tó tó tó ń ṣe ra ẹ báyìí. mọ́mi ṣé ẹ understand nǹkan tí mò ń fi o no mọ́mi ìgbà tí gẹ́ẹ̀ lòun ò ṣe mọ́ ni mo ṣe realize pé nǹkan kan ń ṣe mí no mọ́mi ṣé obìnrin ló máa bọ́ mi ni i'm not man enough ẹ bó ṣe lòun ò ṣe mọ́ ni mo ṣe mọ̀ pé òun ló fẹ́ mi sílẹ̀ mọ́mi ayé mi ti bàjẹ́ nǹkan kan ń ṣe mí ní ìgbà mi kó tó ṣe mí gangan nìyẹn kí n ṣe kíkọ sílẹ̀ tó kọ́ mi sílẹ̀ máa mi ẹjọ́. ọ̀làlérè ọ̀làlérè. o kì í ṣọmọ kékeré àárírú léèrè a fi ń dẹ́rù bọ́ lóró ni o jẹ́ kí n ṣọmọdé tá a bá sọ pé àtúnṣe màmá kó ní gbogbo nǹkan mọ́ táyà bá jẹ́ ni aya náà lè máa fẹ́ ẹ́ ọ̀làlérè. guy no dey talk like that bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o understand situation tó wà lẹ́yìn jọjọ lọ́hùn fi mi àti mọ́mì mi lẹ̀ jẹ́ ká ṣètò ọ̀rọ̀ ìjọ mọ́mì you know what i'm saying you know what i'm saying mọ́mì please. ọkùnrin ní má bàrà jẹ́ má bàrà jẹ́ ayé ò ní bàjẹ́ ayé ò ní bàjẹ́ níṣojú ẹ̀mí mi ẹ ọ sórí ìwọ náà sọ ọ ní kó tó lọ kó fún ẹ lówó kó má bàa ṣẹ́rọ ayé mọ́nà lọ́nà ṣiṣẹ́ tó yẹ kó wọ́n yẹn fún un. Mummy, but money is not everything. Mummy, I'm talking about my personal life. my personal life náà la sọ pé a kó owó tó kó fún ẹ yẹn wàá fi dá business sílẹ̀ kò ní gbàjẹ́ lọ́wọ́ yàn mọ́ ìwọ ló tún máa fóbìnrin nínú ẹ̀ má rojú má ṣe báyìí má bàrà jẹ́ ọkùnrin yẹn ẹ̀ ń kún mi má bàrà jẹ́ jù mí ṣàánú mi. Move to the side. Ọ̀gá, ọ̀gá, kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ sunkún? Kí ló rí nínú ọ́fíìsì yín? Ok, ó fẹ́ mọ̀ tá a rí nínú ọ́fíìsì ọ̀gá yín àbí? Gbogbo ìwà ibi tí ọ̀gá yín ti ń ṣe látọjọ́ yìí wá, ọwọ́ pálábá rẹ̀ ti ṣègi lẹ́nu. Ẹ ti tá a rí nínú ọ́fíìsì ọ̀gá yín rí. Ẹ ti rí báyìí. Kò sí àwíjàre kankan fún ọ̀gá yín lẹ́yìn kọ́ lọ fojú winá òfin. Kò ní bẹ́ẹ̀ lọ. Ẹ jọ kí ló wà nù báàgì? o nídìí àti béèrè question kankan lọ́wọ́ mi ẹni tó bá nílò àti béèrè question tàbí láti mọ tí ọ̀gá yín ṣe tàbí láti mọ ìjìyà tí ọ̀gá yín yóò fojú winá. ẹ wá sí àbọ̀ wa let's go move. máa mú wọn lọ. go. ẹjọ kí la fẹ́ ṣe é sí. bóyá ká pe ọ̀rẹ́ ọ̀gá. kí ni ìṣẹ̀lẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ ọmọ tá à ń tọ́jú ó ti dákẹ́. ẹjẹ kọrí ọkọ ẹjẹ kọrí ọkọ. lọ́ọ̀yà ẹjọ́ torí ọlọ́run báwo lọ̀rẹ́ mi ṣe máa wá jáde ní tìmọ̀lé tó wá wà báyìí ẹ ṣàánú mi. madam ẹ ní sùúrù mo ti explain everything fún yín ṣe rí ọ̀rọ̀ yìí tí ó wà nílẹ̀ yìí a máa ní láti ní sùúrù ẹ máa fi ara balẹ̀ gidi gan ni nítorí pé nǹkan tí wọ́n ká mọ́ ọ̀rẹ́ yín lọ́wọ́ ẹ̀rùn èèyàn lápè tí wọ́n jẹ̀ bá fresh blood pẹ̀lú ẹ̀ so the, it means the person is a murderer so kò sí nǹkan tí mo lè ṣe ti for now. lọ́yà ẹ̀yin àti madam mi ẹ ti jọ wọ́n ti tójọ́ mẹ́ta but nǹkan tẹ́mi fẹ́ mọ̀ sí ni pé kí ni solution the only thing tí mo lè sọ fún yín òun ni wípé kẹ́ lọ wá ten million naira láti lè máa fi ṣe àwọn nǹkan kéékèèké tá a fi lè block a lot of people tí ọ̀rọ̀ yóò fi lè dé ilé ẹjọ́. ten million naira. bẹ́ẹ̀ni ten million naira yẹn wà tán síbẹ̀ o ẹ máa try láti wá mu in case of another thing. ṣe ti gbọ́ i'm off to work. no manager bó la máa rí ten million naira báyìí ṣé kìí ṣe pé tọ̀rẹ́ mi ti gbé báyìí. no madam tọ̀rẹ́ yín gbé. nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé nǹkan tó wà nílẹ̀ ló máa lọ sí madam máa jáde kúrò níbi tán wà. tẹ̀mí lọ ni ok sí ọ̀la. ṣé kí n ká lọ ni ok mo ti ń tẹ̀lé yín. ṣé kò wá ti tán fọ́tà mi báyìí ike ayé mi ò ti wá bàjẹ́ báyìí. ọkọ̀ owó mi ra ó ti kẹ́mi nìkan gbogbo igbá ta tò lé àtẹ rẹ ṣínṣín dẹ́rẹ́tẹ̀ ní kí là ń tà ń bẹ̀ yẹn ó wá ní kí n má ké ó ní má ronú àtẹ̀mí ti ń bá mi nǹkan ti ń ṣe mí èmi kọ́kọ́ yẹn ṣẹ̀mọ̀ pé kàn ń ṣe mí wáyé ń ṣe mí ayé ń ṣe mí mi mẹ́rin tí mo ṣẹ̀mí dé. ẹ wo ọ̀gá ọ̀rọ̀ àròkàn ló máa ń fa ẹkún àsùnmùdá wa o ṣe rírò kọ́ nìkan tó wà nílẹ̀ báyìí nǹkan tá a máa ṣe sí nǹkan tó wà nílẹ̀ O ní kẹ́yẹ́ ká wá. mi ó yẹ kí n ronú tẹ́ ẹ pé gbogbo máa ń kí wàá ló wò pa lè ṣe mo fẹ́ kó gbà mí ti ń mi bọ̀ ọ̀gá ẹ má jẹ́ mi sún yín ó dáa ṣálẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ o nígbà tí gbogbo ẹ̀dẹ̀ ti padà wá rí báyìí èmi ò lérò pé mi lè dúró mọ́ o àmọ́ kankan wá ni o bí àtẹ bá padà rí àáfà tó gbóná àbí pásítọ̀ tó bá bá yín ṣọ̀rọ̀ ayé yín tó wá lójútùú ẹ lè wá pè mí ń gbà yín ṣe bẹ́ẹ̀ ní nọ́mbà mi àmọ́ ń sìn ó rò vu àfọ́ ìṣirò ìjẹ́bi. mi mo ṣalé wá onítẹ̀bí bára láàfà tó lè wọlé ayé mi sọ ah. Ah, èmi ti bá mi tèmi ti bá bẹ̀rẹ̀ mi ti dáa. bọ́sẹ̀. mi dé ìwọ ṣì wà lórí ń pò ń pàrọwà fún yàn ah, ọ̀rẹ́ mi wò jẹ́ a máa lọ èmi ò bó lórí burúkú dòwò pọ̀ ìwọ dẹ̀ ṣì wà ń bí ọ̀rẹ́ mi jẹ́ kàn. èmi lè lórí ibú ẹ̀wọ̀n ọmọ tí ì ń bọ́ tí ì ń dasọ̀ sí lọ́rùn lọ́sọ̀ mi lè lórí ibú. Ah. ọ̀gá ẹ̀ ẹ̀jẹ̀ ló sàn lára wa yìí ẹ wò ń bọ̀ ọ̀gá. Ah, èmi rẹ̀ yìí lálọ́ mo wá dèrè tọmọ sí ẹ ń sá fún. Ah. ọ̀gá ó tọjọ́ mẹ́ta tí mo yọjú sí màámi gbẹ̀yìn mo bẹ́ sáré yọjú sí màámi màá sọ máa padà rí yín. Mídé ìwọ náà tún fi mí lẹ́wọ̀n tún ń lọ. Ah, ọ̀gá mi ò lọ. Mídé nígbà ṣòro púpọ̀ kò kò nídìí ẹjọ́ nù ó ti yé mi ibi tó sọ̀ dé ó ti yé mi ìwọ tó ń gbà mí mọ̀ràn bí ìwọ náà tún sọ fẹ́mi pé ìwọ fẹ́ lọ ráwọn ẹbí rẹ àwọn ẹbí rẹ tó rìn ní tó rìn lọ́dún tó kọjá tó jẹ́ pé tí bá ní kó o lọ wà lóò lọ ah, odidi ẹ̀yìn là ń lò ayé mi ti bá <laughs> ayé mi ti bàjẹ́ ọ́ ká mo sè ẹ̀yìn là ń lò kí ló dé tí òun sórí àgbàkodò báyìí. ọ̀rọ̀ ayé mi ni ṣé kò tó rò ni lójú ẹ̀mí mi ayé mi dẹ́ ń bàjẹ́. Hmm. odò ẹ ló gbàgbé orísun. ìwà làwọn ò ní lábàáyé. pé ẹ̀yin wò mo gbàgbé orísun mi àmọ́ àbíyàwó òṣì ẹ̀ ní tí mo kó lọ́dọ̀ wọn ló ń bínú sí mi àmọ́ mi ìbàbẹ̀ jẹ́ mo ṣe dáadáa báyìí tọ́jú ọ̀gá ni mo ṣe tọ́jú wọn kódé àgan ti tèmi gan tún fẹ́ pọ̀ jù tó tún dì tèmi àmọ́ ń dọ̀dọ̀ wọn pé wẹ̀yìn wò. Ajadi jẹ́ kí n máa lọ I can't bear this pain anymore èmi tó yẹ pé ọmọdé tàgbà náà ń wárí fún mi tẹ́lẹ̀ tí n bá gbé mọ́tò wọ̀lú gbogbo yàn náà máa máa sábà ní mo wá di ẹni tó yẹ pé tán bá rí wọ́n máa fi ẹnu burúkú sọ̀rọ̀ ẹ̀ Àjàdí please jẹ́ kí n máa lọ kí n kẹ́ kúrò níbí. Ọlálérè sórí mo fẹ́ kó o mọ̀ pé nǹkan tó ṣe ẹ̀ ẹ̀kọ́ ni ṣó rí kò sí nǹkan tóbìnrin lè ṣe fún yàn wọ́n máa padà gbá ni ṣọwárí mi ò lè sọ pé kó má lọ síbi tó ń lọ bó tó bá ti débẹ̀ yẹn mọ nǹkan tó ń ṣe má jẹ́ gbàgbé ọ̀nà ti lé. ọ̀nà ọ̀rẹ́ ah, ah, mi ò lè gbàgbé ilé náà lọ́wọ́ gbogbo advice tó fún mi gbogbo ẹni màá tẹ̀lé but mọ́mì mi ṣe kókó jọ máa bá mi wò wọ́n. Ah, mọ́mì tiẹ̀ mọ́mì tèmi náà ni máa take care of mọ́mì. thank you so much. no it can be ṣé àbẹ̀ní kọ́ lélẹ́yìn. Adeni. ẹ̀rọ rẹ̀ mi jọ má dùn. Adeni kí ló dé? Ah, gbogbo nǹkan ti dàrú fún mi kódà ah, gbogbo àwọn ọmọọṣẹ́ mi pátápátá tí mo kọjọ ọgbọ́n lọ ti fi mílẹ̀ lọ ti lọ. wo bàtà ẹsẹ̀ irú aṣọ wo ló wọ̀ yìí ẹ kí ló fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ ní pàtó gan ó yẹ kó gbé mọ́tò wá síbi ni. mọ́tò kẹ̀ mọ́tò mọ́tò lẹ pè kódà gbogbo èyí tí mo tẹ̀ tún ṣe yìí gan-an tí mo ṣe tún rí yìí pákéjì ni mọ́tò lẹ pè àní ibi tí mò ń sùn sí ibi tílẹ̀ bá ṣú mi ni mò ń sùn kò sí kankan láwọn mi mọ́ mo ti di kòròfo ṣáná. ẹ ta ló wá fi sọ pé ó ṣe ilé fún ẹ. Ah, kò yé mi o torí mi mẹ́ni tí mo ṣe. ok ok it's má má pariwo má pariwo kò sẹ́ni nǹkan tó ti rí wa níta wa ọ̀rẹ́ mi jọ ń sọ ọlọ́run jẹ́ kí n sáré mú àbẹ̀ ní délé jọ hmm? màá padà rí ẹ létà. Hmm? ọ̀làlérè ṣé bó ni ṣe sọ̀rọ̀ sí. guy o oh, le understand we are talking about love ìfẹ́ là ń sọ̀rọ̀ nípa èyí eh ok nǹkan tó fẹ́ mú mi kúrò lù náà ni pé ìfẹ́ mi kúrò ní ayé mi ó dẹ̀ ti padà wá ayé mi ló dé yìí kí ló tún ṣẹlẹ̀ báyìí. ó lálérì dákẹ́ ẹnu ẹ kí ló dé ẹ padà lọ síbi tó ń lọ ṣé o mọ̀ pé nǹkan tó ṣe yìí ẹ̀kọ́ ló jẹ́ fún ẹ á kí ló dé tó jẹ́ pé ogun tó bá ti ṣẹ́ nìwọ̀n fẹ́ máa torí bọ̀ ó lálérì ìrúrí ẹ̀ náà. wo àjàdé ọ̀rọ̀ òrí bó ṣe ń ro yẹn ṣó ti yẹ mo dẹ̀ rí pé òye ṣe understand jẹ́ kí n máa lọ tó bá ṣe jẹ́ please jọ jọ jọ jẹ máa lọ jọ ọlálérè ah, àgbà tí bọ̀pọ̀ ẹ̀ tó kó sọ́wọ́ kí ló máa ṣọlá lérè ó ṣe jẹ́ pogun tó bá ti ṣe àtútorí ẹ̀ bọ̀ wẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lógún <laughs> èmi gan mo ní láti jà fúnra mi ni ẹ ẹ zuwala. kí ló ń ṣe ń bí àyákò ẹ o olórí láyà wọnú ilé mi wá lẹ́yìn gbogbo nǹkan tó ti ṣe wọ́n tó ti dálẹ̀ tán o tún lè wọ bí ẹ dúró náà ṣọ́ọ̀tì ẹ gọ̀ọ̀gọ̀ wa ni àbókọ̀ o ti dánú ara ẹ wá síbẹ̀. màmí èmi ló ṣe ó ti apologize ẹ̀dẹ̀ fi lẹ̀. ọlálẹ́rẹ̀ máa wojú ẹ o àmọ́ á wo ojú ẹ gidi gan ìwọ ló ṣẹ̀ nìkan ló ni ìwọ nìkan ló kò nira bá ni. ẹ àríkà pàdùpọ̀ kájọ bó lè fi gbọ̀kan tó ṣe òdà sọ fún ló ṣẹ̀ kan ló bẹ́ẹ̀ ẹ ẹ jẹ́ torí ọlọ́ kí ló wá kí ló. ojú ẹ ti ga file. èso oníbùkún tó ń tiẹ̀ káàkiri yẹn o kò wá níbi tiẹ̀ sí ìdílé mi ló wá tiẹ̀ sí. ẹ mo mú mi o ti o ti apologize now ẹ fi lẹ. tí ẹ gbẹnu sọhùn jàre tó gbẹnu sọhùn onírànà òpó náà ti jọ pátá mọ lórí dagidi dọ́rọ́ wọ́n ti fi gbogbo ẹ̀jẹ̀ ẹ̀tọ́ òkò tiẹ̀ lọ́pọlọ mọ́ wọ́n sọ ní ìdàkudà bá orí ẹ̀ òdẹ̀ pé òdẹ̀ ró náà ẹ gbogbo wàhálà tí mo ti ṣe gbogbo lílọsókè lílọsódò mi lórí ọmọ gbogbo wàhálà mi pátá òdẹ̀ sọ́dá sán. ìyẹn níjẹ ẹ̀yin ni mo wá rí i ẹ mọ̀ pé mi nǹkan dédé gbògìrì wá sódò nígbà tí ó bá ní mo ṣe jẹ. èmi náà mọ̀ pé iná bàtà wàṣà kì í jáde ọ̀sán ṣé kò wá sí. ẹ̀yin torí ọlálérè ọmọ mi mo ṣe wá rí i. kí ló ṣọlá. ọkọ̀ ṣe o ọlọ́run jẹ́ kí n kọ̀ọ̀kan ṣe mi kò lè agbára ọlọ́run ó kàn jẹ́ pé mo fẹ́ kí. Ki Mm. ọ̀rọ̀ yìí tóbi káfọ̀bẹ̀ bù ú. mo mm. ah, eh, bí ṣe máa gbé kalẹ̀ náà ni mo fẹ́ kí ẹ bá mi ṣe kó ṣoríire kó yàn kó yanjú kó kó kí aburú kankan má ṣe kí ó fẹ́ kẹ́ jẹ́gi lẹ́yìn ọgbà mi kó jẹ́ kẹ́ kẹ́ kí kí kí kí ragàbó ẹ sọ fẹ́ di pẹ́pẹ́ yẹ bí màá ragàbó mi báyìí tí àbúrò kankan jẹ́ tí kò ní kú tí kò ní ṣàìsàn tó tó yẹ máa bá mi dáàbò. Hmm. mo sáfẹ́ sọ̀rọ̀ rẹ di pẹ́pẹ́yẹ bẹ́ẹ̀ni pẹ́pẹ́yẹ mi máa ń ràgàbọ̀ ọmọ rẹ̀ ah! hmm. àmọ́ ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. Hmm. ayé pé gbà. ìgbà yẹn gangan ni mo fẹ́. Ah! ìgbà yẹn gangan òun ni kókó tó wà nídìí ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ mú mi jáde kẹ́ mú mi rìn kójú má tì mí lórí ẹ̀. ó wá dà á jọ rìnrìn àjò ọ̀hún ni. kì í sèmi nìkan ní rìn. Ah, ọmọ yìí jẹ ẹyin mo wá rí ah, kó má bàa sí ni. ẹni mo ń ṣàkíyèsí àwọn kọ̀ọ̀kan lẹ́nu ijọ́ mẹ́ta yìí ibi tó dẹ̀ ń bọ́ sí lára mi ò dá rárá ẹ mú kàn ṣàkíyèsí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ọmọ mi ọlálérè kò ń fẹ́ fọwọ́ ẹ̀sìn kankan mọ́ kò kò kò lè ṣe nǹkan kan àfi kó máa tọrọ gbà bí kó máa gbára léèyàn bí kó máa tọrọ nǹkan kiri mo wá wò pé irú irú àpẹẹrẹ burúkú wò lélẹ̀ ló ń ṣe níbi àkíwá bí ẹlẹ́bàmírà láyé ṣe sí. kò sí ohun tá a fẹ́ ṣe fún ẹni ẹlẹ́ni ní rẹ̀ rú sán ni. Ah, ẹ̀ṣọ́ ọmọ tèmi wá jẹ́ sanni ni aníkàwá mi ṣiṣẹ́ fọmọ kọ́ ọmọ kó yí ègbòrò kó kó kó yọ láàrin ẹgbẹ́ ẹni kó kó kó máa tọrọ jẹ pé kó ẹrù èèyàn kan ru ẹrù ẹ̀ ah ṣé mo iṣẹ́ alábàárò mo ní kẹ́ra mi ṣe fọmọ ni. Ah, ṣé bí wo ló ní ká bẹ́ẹ̀ dáàbò bo ọmọ bẹ́ṣù bá fún ni ní nǹkan ẹyọ kan á gba tiẹ̀ padà ìwọ ló fògo ọmọ ẹ lẹ̀ tó o ní ká dáàbò bò kí nǹkan má ṣe kìnnìkan kìnnìkan ẹ kí lóò tún wá fẹ́ kí n ṣe báyìí o mi ní ẹkẹ gbogbo mi ní kẹ gbogbo lọ́wọ́ ẹ mi ní mo ní kẹ má mi ṣe kọ mọ màmá ẹ sọ fún mi pé má gbogbo ẹ. mo sọ fún ẹ tẹ́lẹ̀ mo láyé pé gbà onígbà yẹn náà ló fẹ́. ẹ ẹ má lè sọ pé kẹ fún mi nígbà ni kẹ má gba òkú ọmọ lọ ẹ ẹ sọ mi pé má gbogbo lọ ẹ má sọ di kó má tọrọ jẹ. ọ ò béèrè ọ̀rọ̀ débẹ̀ ìwọ náà béèrè. ìbẹ̀yìn tó láyé o ìbẹ̀yìn tó láyé o ìbẹ̀yìn tó láyé o nítorí àbẹ̀mí ẹ̀yìn lánàá ni mo ṣe pé nísìn ó ti wá dá mi lójú wípé àbẹ̀ní ẹ̀yìn là ń lò ó fẹ́ràn ọmọ mi tinútinú ó fẹ́ràn ọmọ mi tọkàntọkàn mo á fẹ́ súre fún un àbẹ̀ní gbogbo ohun tí ó bá ń dáwọ́lé báyìí kó máa yọrí sí rere ni o látòní lọ gbogbo bí tó bá ti ń gbọ́ orúkọ ẹ̀ gbogbo bí tó bá ti ń rí ẹ̀ kó máa ṣe é lànà ni o láti òní lọ kó máa rí bá ti ṣe láti lọ kó máa rọ́nà gbígbà kí o máa jẹ́ ohun ìdùnnú fún ọmọ mi nítorí pé tínú ẹ bá ti ń dojú lọ kí ni ọmọ mi náà bẹ̀rẹ̀ sí ní dùn látòní iná ò ní rógun bànújẹ́ mọ́ o ò ní sunkún mọ́ o ò ní rógun payín kékeré mọ́ o ò ní rógun alágbèédá gbogbo àwọn tí a bá jọ ṣiṣẹ́ tó ń ṣe abẹ́ ẹ ni gbogbo wọn wà tí wọn bá rí ẹ wọn ò ní lè ṣe nǹkan kan àfi tó bá rí ẹ báyìí ló máa lè ṣe nǹkan kan tó bá ti fàṣẹ sí wọn ò ní gbọ́ látòní lọ káṣẹ́ gùn o abẹ́ni ẹ̀yìn là ń lò wọ́n ní o má ṣe o ṣe ó mà dájú o èmi mú gbogbo agbára tó wà ní ìkáwọ́ mi mo fi ṣe é lóore kó lè mú inú ọmọ mi dùn ó wá wò ṣùṣù oníwọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ ó mọ́ ọmọ mi fi ránṣẹ́ sí mi àdúpẹ́ pé òfin ló wù ú àmọ́ bàánú jẹ́ owó tó mọ̀ pé kò lè fi ṣe nǹkan rẹ̀ abẹni gbogbo ibi tó bá ń lo òníra lànà bí àkóbá bí ìdààmú ló máa jẹ́ tiẹ̀ láti nílò gbogbo ibi tó bá ń dáwọ́lé báyìí ó máa bàjẹ́ ni ọjà tó ń ta yẹn kó dojúkọ ẹ o látòní lọ kó má rí bá ti ṣe mọ́ o abẹni látòní lọ kó má rọ́nà gbígbà o abẹni ẹ̀yìn là ń lò orúkọ yẹn tí gbogbo ayé bá ń gbọ́ báyìí kó máa jórúkọ bànújẹ́ tí gbogbo ayé bá ń gbọ́ báyìí kọ́ máa jẹ́ orúkọ tó máa máa pòṣe sí tó. Abẹ́ni so ṣe nǹkan tó tó báyìí mọ́mí èmi kan ti ṣe yín mo ti ṣe yẹn jọ tí ó lè má bí ọmọ mi. bájú ọmọ náà ni mo ń ṣe bájú ọmọ ni mo ń ṣe wo torí ọlọ́run mi ìfẹ́ dáràn mi ìfẹ́ lóko èèyàn lọ́rùn tí àwọn ọ̀rá dìde báyìí kò máa lọ. dídá. wàdìní máa lọ ẹdún. máa dáràn sí ẹ lọ́rùn. omi ìsókè ìsókè abẹ́rẹ́ dídí dídí kó máa lọ àwọn ọ̀rọ̀ lórí burúkú tí mò ń kó kí ẹ ọlọ́ba èmi jẹ́. Ah, ọ̀rẹ́ mi ìjẹ́ mẹ́ta ah, báwo wá sí ìnáwó yín tẹ́ ẹ fẹ́ ṣe báwo la sọ ẹbí yín. wo ara aṣọ kọ́ ni kókó báyìí owó ni kókó ọ̀rẹ́ mi jàre. tó bá jẹ́ pé tòwó ni ń fún ọ ní fifty thousand kó o fi kún owó ara ìnáwó tó o fẹ́ ṣe. ó ṣe ọ̀rẹ́ mi ó ṣe ọ̀rẹ́ mi. tó bá ti dọ́dẹ̀ mi fẹ́ kó o máa fọkàn balẹ̀ nǹkan tí mo ní ìwọ náà lẹ́ni díẹ̀ lọ mú wá fún ọ. kí n tiẹ̀ dúró náà ọ̀rẹ́ mi. ó ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. kí ló ṣẹlẹ̀. ṣé o gbọ́ nǹkan ni kí ni nǹkan ọ̀hún. ọkọ ẹ mo fẹ́ bẹ́ẹ̀ sọ. àwọn kí lè sọ kí ni iṣẹ́ tara wa ń gbọ̀ wá ah, kí ló ṣẹlẹ̀ sọ̀hún fún mi. o nǹkan táwọn èèyàn ń sọ gbòòrò ni àní wọ́n ní ọkọ ẹ ti lórí ẹ̀. ọkọ mi ìyan lálẹ́ ọ̀hún hmm. kí ló lálẹ́ yìí tí ò bá jẹ́ pọkọ ẹ ti lórí ẹ ni báwo lọkùnrin ṣe máa jíǹjìjì ayé ẹ nínú ilé obìnrin tó mọ máa sùn tó mọ máa jí tó mọ máa jẹun tí ò ní iṣẹ́ tó fẹ́ ṣe. Oh sẹ́yìn ló fẹ́ sọ nígbà tí ìní nǹkan kan àwòdé lálẹ́ bá ń rà bóyá fún mi ní ení tere èjì tere o ení tere o èjì tere òun lèmi náà fi ń kó gbàjọ ń gbà wọn so kò lè ṣe nǹkan kan fún mi ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi àwòdé ẹ̀ bẹ́ẹ̀ rà ìwọ ò mọ nǹkan tó sọ ọkọ ẹ̀ ó ti lọ sílé babaláwo ẹ̀ ó ti lọ wo ògo ẹ̀ ó ti rí pé ìràwọ̀ ẹ̀ máa tàn gan òun ló jẹ́ kó tẹ̀ bàtì ẹ̀ kó jókòó tiẹ̀ wò ọ̀rẹ́ mi tí ò bá ṣọ́ra ó máa padà ta gbogbo ilé ìmọ̀ ẹ lórí ni. ah ọlálérè yóò ta dúkìá mi mọ́ mi lórí. bẹ́ẹ̀ ni mo sọ fún un. ah láì tí ì kú mi. ilé ọ̀rẹ́ mi ṣé lóòótọ́ ni. ọ̀rẹ́ mi tó bá ṣẹlẹ̀ màá sọ pé mo sọ fún ẹ èmi yìí náà ló máa padà wá bá. ọ̀rẹ́ mi ṣé lóòótọ́. mẹ́nu kúrò mẹ́ẹ̀ tó o bá gbọ́ sọ̀rọ̀ fún mi báwo ló ṣe ń bínú báyìí. a ní kó mẹ́ni kúrò níbẹ̀ kó lọ fún mi lówó tó fẹ́ fún mi. ẹni tó kọ́ ní ká tó ṣe ìka ti wà nínú ẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ ṣe wo mo di ojú mi báyìí tí n bá máa fi là bá sì bà ẹ́ ń bì. lábì bẹ̀ wọ́. ní kíni abẹnisọ mo bẹ ṣeré gẹ́dá ọjọ́. no mami mami ẹ má ṣe báyìí. lórí burúkú ọkọ ìyàwó. 几个吗？ gòmúrí àǹtí bá ṣe déédéé bá wọn rèé o àǹtí ẹ ti kú o. kú rí àǹtí ẹ ò sun o àǹtí ẹ kú ni àǹtí ẹ kú ni o ó ti ṣaláìsí bó ṣe wà yẹn o ọkọ mi. ìwọ tètè tó ọjà títí o. mo ti tó. kí náà ìkànjù díẹ̀ kí n gbé. ṣé ká gbé àgbo yẹn lé. ẹja agbápẹ yẹn lé ṣé kèmi wá kiri lọ báyìí. ṣé kèmi náà bá yín náà yẹn. ó ṣe é ti gbé lẹ̀. pẹ̀lẹ́ jẹ́ kọ́ mọ̀ jẹ́ kọ́ mọ̀ jẹ́ kọ́ mọ̀. ẹ̀yìn látọ̀ ọkọ lọ́sẹ̀ ìyàwó lọ́tà ẹ̀yìn lálọ́rẹ̀ tí ọ̀pẹ́ yìí bá rẹ̀ ẹ fíìsìtì ẹ̀yìn lálọ́ ẹ̀yìn lálọ́ tó sọ púrópúró ẹ wọlé kẹ́ mú gbá kẹ́ mú kẹ́ adé o ọkọ mi ọkọ mi ṣe ìyàwó ní ìta o. Hmm. ó ṣẹ̀ṣẹ̀ wá dá mi lójú gbangba gbangba pé àbẹ̀ní ẹ̀yìn là ń lò ó fẹ́ràn ọmọ mi ọlá lérè dínúdínú ẹ̀yin hmm, tó láyé àsìkò tí wàá tó báyìí láti dá ìkólọ wọn padà.